lórí ọ̀rọ̀ Emefiele àwọn àjọ DSS tún sọ̀rọ̀ o wọ́n ní ah, ah, kí làwọn èèyàn gan kí náà ń fi ọ̀rọ̀ Emefiele tá a mú yìí kí ni wọ́n fi ń pè é kì í ṣe pé torí pé Emefiele ó ṣàyípadà owó òun la ṣe mú un kì í ṣe pé torí pé Emefiele ó lóun fẹ́ ṣòṣèlú la ṣe mú un ẹ̀yin èèyàn bó o lẹ ṣe ń ṣe báyìí ẹ wá gbọ́n táwọn àjọ DSS ohun tí wọ́n tún sọ o lórí ọ̀rọ̀ Emefiele latest update wọ́n kà á bí wọ́n ṣe sọ gangan wọ́n kà á fẹ̀yìn èèyàn wa ẹ̀yin èèyàn mo tún ti gbé e dé o latest update bó ṣe ń lọ ó yá ẹ jẹ́ n gbé yín débẹ̀ bó ṣe ń lọ. àwọn àjọ DSS tún ti sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ Emefiele ni o wọ́n ní ntẹ̀yìn èèyàn ntẹ̀ ẹ̀ ń sọ ọ̀rọ̀ Emefiele dà gan kò kàn tiẹ̀ wá fẹ́ yí àwọn o àwọn àjọ DSS àwọn ni wọ́n mọ̀ ń sọ̀rọ̀ wọ́n ní ṣé ẹ rí mímú tá a mú Emefiele ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa misinterpret o kì í ṣe pé bóyá torí pé Emefiele lòun fẹ́ ṣòṣèlú àbó yí owó padà ó lòun fẹ́ ṣòwò náírà tuntun bóyá yẹn ló jẹ́ amú wọ́n ní yẹn kọ́ o yìí kàn tiẹ̀ ṣèyẹn o àwọn àjọ DSS wọ́n wá tẹ̀síwájú ẹ jẹ́ ń sọ gangan bí wọ́n ṣe sọ o lédè òyìnbó ẹ gbọ́ bí wọ́n ṣe sọ o wọ́n ní Emefiele Emefiele hmm. wọ́n ní it said Emefiele was arrested upon the reasonable suspicion of committing acts which constitute a criminal breach of trust ìyẹn alákọ̀ọ́kọ́ incitement to violence ẹlẹ́ẹ̀kejì criminal misappropriation of public funds ẹlẹ́ẹ̀kẹta economic sabotage ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní economic crime economic crimes of national security dimension and undermining the security of Federal Republic of Nigeria àwọn àjọ DSS àwọn náà ń sọ̀rọ̀ o wọ́n nítorí ẹ̀ ṣé ẹ rí mímú tá a mú Emefiele kì í ṣe pé bóyá ọ̀rọ̀ olóṣèlú o àbọ̀rọ̀ nǹkan kan o tẹ́ ẹ̀ bá gbàgbé Emefiele ẹ̀ tẹ́ ń wò yìí Emefiele yìí ṣé ẹ ti gbàgbé ni ọ̀gá àjọ ìyẹn olórí central bank ni odidi gọ́fúnà ni ṣùgbọ́n wọ́n ní nígbà kan ṣe báwọn ti kọ́kọ́ gbìyànjú táwọn fẹ́ mú Emefiele wípé àní àwọn nǹkan kan táwọn ń gbọ́ ń pa Emefiele sẹ́ ó tẹ́rìbù ó kọjá bẹ́ẹ̀ wípé Emefiele ń dá ó ń fún àwọn àwọn adàlúrú wọ́n ní owó rọ̀kùrọ́gún ní ń gbé fún wọn wọ́n lọ́rọ̀ pé wọ́n bá lè yàn kówó jẹ wọ́n ní Emefiele kàn ń kówó jẹ lọ ni o wọ́n wá ní kì í tún wá ṣèyẹn nìkan o wọ́n wá ní sẹ́rí àwọn tẹ́rọ́rìsì tí wọ́n ní wọ́n ń fa ìnáǹsì yìí wípé ó ti pẹ́ táwọn ti ń gbìyànjú táwọn ti fẹ́ mú wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n nítorí ẹ̀ mímú tá a Emefiele kò ní í ṣe pẹ̀lú ọgbẹ́ bóyá ọ̀rọ̀ kíní kàbọ́dọ̀ ọ̀rọ̀ lọ́sẹ̀lú kankan o ìyẹn kọ́ o wọ́n wá tẹ̀síwájú wọ́n ní ṣe bẹ́ẹ̀ rí Emefiele wípé ṣe bó gbà wọ́n lọ lé lánàá ẹ ó gbà wọ́n lọ ilé ẹjọ́ ó lóun fẹ́ kàn gba béèlì o lórí kíni lórí ẹ̀sùn tó kàn ó ní à bá a sì ti ń gbẹ́ńlé ọkọ là ń gbẹ́ńlé àlè àwọn ti ṣáájú débẹ̀ kódà wọ́n ní lánàá lánàá yìí àwọn sọ fún ilé ẹjọ́ o ìyẹn nílé ẹjọ́ làbújá wípé à èmi ẹ̀ fi èlè yìí sẹ́ni tẹ́ ẹ̀ fi ilẹ̀ àjọ DSS ló ń sọ̀rọ̀ yẹn o tẹ́ ẹ bá fẹ́ mẹ́fi èlè lẹ̀ yóò sá lọ ni ó máa sá lọ tẹfẹ́tẹfẹ́ ni kódà wọ́n níṣẹ́ ìgbàgbé gbàràtà rẹ Tinubu tí wọ́n sáà kí emefiele tán ṣé ẹ ti gbàgbé ni ẹ ti gbàgbé nígbà tán sàkí ẹ̀ wípé ibi tó ti ń gbìyànjú láti gborí bọ́dà alẹ̀ sá lọ ibẹ̀ làwọn ti gan wípé àwọn ò ní jí ọ lọ wọ́n ní ìyẹn nìkan tó wá kọ́ wọ́n ní sẹ́rí Emefiele tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn kan jáde ńgbà kan kó tó di pé ààrẹ Muhammadu Buhari kó tó di pé ó kúrò lórí àlééfà wọ́n l'Emefiele ó ti lọ bá ààrẹ Muhammadu Buhari ó ní kárẹ̀ ó <laughs> kárẹ̀ ó sáyìn wípé òun fẹ́ lọ sílùú èbó òun fẹ́ lọ ṣe kọ́ọ̀sì kan ń bẹ̀ wọ́n ní ààrẹ sì ti sáyẹn wípé kó máa lọ pé kó lọ ṣe kọ́ọ̀sì wọ́n ní ṣùgbọ́n aláìmọ̀ wípé àwọn náà ti ń sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ wípé ó ti perfect gbogbo tó fẹ́ perfect tán kódà wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n láwọn owó tí ó lò lọ́hùn-ún owó tí ẹ kàwé owó iléèwé owó hòtẹ́ẹ̀lì tí ó mọ̀ sùn gbogbo owó tí ẹ ṣayé lọ́hùn-ún wọ́n ní ó wá pín sóríṣiríṣi àkáǹtì Of káwọ́ bá kásìrí ó mọ̀ bá a tú káwọn mọ̀ bá a mọ̀ wípé ó ń gbìyànjú láti sá lọ wọ́n ní ṣùgbọ́n eh, <laughs> gbogbo ọ̀nà tó ń dá yẹn kò jọra wọn kò jọra wọn torí pa àṣẹ gbẹ́ńlé ọkọ òun là ń gbẹ́ńlé àlè ni wọ́n ní gbogbo ọ̀nà tó fẹ́ gbà pátápátá àṣírí ti tú sáwọn lọ́wọ́ torí ẹ̀ làwọn ṣe ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ o wípé mímú táwọn mú Emefiele kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóṣèlú o ṣùgbọ́n àwọn ẹ̀sùn kànjàkànjà tó wà lọ́wọ́ ẹ̀yìn pé èèyàn fẹ́ dà lóru tó ń da ẹkọ́nọ́mì ìlú ń bàjẹ́ wọ́n ní ṣe bẹ́ẹ̀ rí gbogbo ìwádìí táwọn ti ń ṣe tí rìsọ́ọ̀tì sì ti ń jáde wọ́n níṣẹ́ ìgbàgbé wípé wọ́n trust wọ́n wọ́n trace owó kan bóyá emefiele bí ṣe ń ta owó dọ́là ní official rate tí lọ ń gbé fáwọn àwọn èèyàn kan àwọn tí yẹ pé wọ́n ń ta black market tí wọ́n ń kó èrè orí ẹ̀ tí wọ́n ń kó sákàǹtì wọ́n láyè mọ́yé gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n nítorí ẹ̀ ọ̀rọ̀ Emefiele kì í ṣe ọ̀rọ̀ olóṣèlú o Emefiele mm, ó lẹ́jọ́ jẹ́ o central bank governor ni wọ́n ní kì í dẹ̀ sí pé bí wọ́n torí pé ó dá ọ̀rọ̀ òṣèlú àbí kó lóun fẹ́ jẹ president ìyẹn kọ́ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀sùn tí ń bẹ lọ́rùn Emefiele táwọn kà sí a wípé kì í kàn án sẹ̀sùn táwọn kàn táwọn kàn ṣe kíni táwọn kàn fojú wò wá no wọn ní kì í ṣe wọn ni ní èèyàn dà dàlúrú ó fẹ́ẹ́ bà nàìjíríà jẹ́ ẹkọnọmì tí ń jẹ́ nàìjíríà gangan ó fẹ́ẹ́ dojú ẹ̀ bolẹ̀ ẹ wá ní pé kíní kan torí ẹ àjọ DSS sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Emefiele nígbà táwọn lánàá gan àwọn sọ àwọn sọ ẹ ọgbọ́n bí ó ṣe sá kúrò nàìjíríà òní ń wá ṣùgbọ́n wọ́n tún wá sá wọ́n tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n láwọn èèyàn kan wọ́n ní aná sọ pé wọ́n jẹ́ kébèfé lórí ìyàwó wọ́n jẹ́ kó ní lọ́ọ̀yà wọ́n ní rọpì rọpùkùtù gbá a ní òótọ́ kankan kò sí nínú ọ̀rọ̀ yẹn pé gbogbo àwọn tó yẹ kébèfé lérí gbogbo wọn pátá làwọn fún láàyè náà rí emefiele bó ṣe wù wọ́n wípé gbogbo yẹn àròsọ ni o kò sọ̀rọ̀ <laughs> kò sọ̀rọ̀ lórí ìyẹn o àjọ DSS ló ń sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ Emefiele ṣùgbọ́n ìyẹn èèyàn wa <laughs> ọ̀rọ̀ tí ń dojú ẹ̀ bọ̀ àwọn àṣírí ńláńlá kan yóò mọ tú láìpẹ́ ẹ má gbàgbé wọ́n ti fìgbẹ́jọ́ sọ́jọ́ kẹtàlá oṣù keje ní tó ń bọ̀ yìí wọ́n sì ní kó ṣe kí ni <laughs> kó mọ̀ mu gàrí kó mọ̀ ṣe fàájì ńbẹ̀ títí di ọjọ́ kẹtàlá July thirteen ni wọ́n tó padà lọ sílé ẹjọ́ ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí ọgbà àjọ DSS l'Emefiele ló sì wá o ṣùgbọ́n mo fi dẹ́yìn èèyàn wa lójú bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ a mọ̀ fi tó wa létí <laughs> a ní jẹ́ kí tiwa ó di sórí ọ̀rọ̀ ó ṣe Emefiele kò ṣe Emefiele yìí bẹ́ẹ̀ yóò bá ti subscribe sórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ subscribe sí orí ìkànnì yìí lórí YouTube ẹ kẹ́ tan notification bẹ́ẹ̀ yín kẹ́ ẹ tàn án lẹ̀ bó bá dẹ̀ jẹ́ orí Facebook náà ni ẹ follow wa ẹ follow page wa lórí Facebook kẹ́ tan notification yín lẹ̀ bó bá dẹ̀ jẹ́ orí TikTok náà ni ẹ follow wa mẹ́ ẹ tẹ notification yín lẹ̀ gbogbo ẹ̀ táwọn latest update lóríṣiríṣi bó bá ṣe ń jáde pátá làwọn mọ̀ mú wá fẹ́ yẹ èèyàn wa tẹ́yìn ló sì mọ ọmọ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ẹ ṣe ń tẹ̀ ń wò wá ẹ mọ̀ bá wa ṣíà ẹ̀ ẹ bá wa pín kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa o bó ṣe ń lọ. Àràbà tẹlifíṣàn ni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 online tv online tv àwọn àyẹ̀wò àní bó jẹ́ ti ká pèdé àsìkò bó jẹ́ ti ká kàròyìn bó ṣe ń lọ o káàkiri àgbáyé ọ̀gá ni wọ́n o láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ kíkẹ́ olóbùrò ojọ́ tẹ́ àní nílùú London wọ́n ń gbọ́ wa àní lamẹ́ríkà o wọ́n ń gbọ́ wa